ọ̀daràn morogo. àwọn akọrin wọn sì ń kámẹ́rà orin wa. yé kò ní dá fébò tó ṣe kó ṣe. bébò bá kú re kò ní sùn re. ẹ sàmì eléri ibú èbó yìí ní ń bá yé jẹ bàbá o. èbó ni òjá máa bọ̀ sọlọ́mọge. bàbá ti rówó ló ń rán bàbá onírin mọ́ wo gbogbo. wá sì fẹ́ méjèèjì fúnra wọn. àwọn ọkùnrin àwọ̀ wa mọ̀ jù àní má pẹ́kọ́ tó ti rọ̀nà gbogbo yé àní kọ́lọ́ sàmì èèyàn ni gbogbo yẹ̀ wo oṣù yìí náà lẹ́ni jáǹtì kan láti bá sọ láti tún òfin funfun ó ní tó di January twenty seven wọn gbọ́dọ̀ kókó ṣé wọlé yìí mọ́ ká padà sí kọ́mú aláwọ̀ àtijọ́ bí ìsínláwà mọ̀yàn tó wà pàǹgbòrò èyí gbogbo wèrè tó ń fi dúró ọlọ́ńdà kò sánú èèyàn yìí torí wẹ́rẹ́ yìí irúṣẹ́ àfíìdì yìí bẹ́ẹ̀ bá fẹ́ jẹ́ iṣẹ́ rẹ̀ ò ṣe jẹ́ ń wíkẹ́ǹdì ara ìrọ̀lẹ́ ẹjọ́ àlàní ìsìn ẹ̀bí sí ìgbà wo làwọn òkú tó ti kú wálé àmọ́ tó bá fẹ́ jẹ́ ògidì ìgbòho ọlọ́mbó ìwọ lè máa fojú dúrọ́gbà ọmọdé kọ́ dábẹ́ òkú tán kọ́ sọ́ra ẹ̀bí Ronaldo kọ́ lọ́wọ́ láti ní tí ọgbọ́n wà lẹ́kùn kó tó dé bó ṣe gbà yìí tó bá wá ń ṣe fàájì fún òun ni o. Òṣogbo ní kárọ̀tì nǹkan jẹ. Bíngì tònà àìlọ́mọ wúrà ní amúwágbó. Àánú ẹ̀ ló ṣe mí o.